olóṣèlú kọ̀lọ̀kọ̀lọ̀ ọba ìlú àwọn ọba ìlú àwọn ni kànnàkànnà hmm. kọ̀lọ̀kọ̀lọ̀ àti kànnàkànnà kọ̀lọ̀kọ̀lọ̀ rí ẹran ni máa jẹ ẹran òun ni kọ̀lọ̀kọ̀lọ̀ jẹ kànnàkànnà náà. ẹran lòun náà máa jẹ ẹyẹ kánákáná òun náà máa ń jẹran àwọn méjèèjì wọ́n máa ń dọdẹ ẹran tí wọ́n ó jẹ lọ́jọ́ kan kánákáná àti kọlọkọlọ wọ́n ṣọdẹ ẹran lọ kánákáná lọ kọkọ rí ẹran jọ̀bọ̀jọ̀bọ̀ ló bá gbé e. ó fò làbàlàbà ló bá igi lọ láti lọ máa jẹ ẹran tí ó gbé ní kété tí kọlọkọlọ rí ní kọ̀lọ̀kọ̀lọ̀ náà bá yá sáré lọ síbi abẹ́ igi níbi tí ẹyẹ kànnàkànnà bà sí. òun ò rẹ́ran jẹ ṣùgbọ́n ó fẹ́ gba ẹran tó wà lẹ́nu kànnàkànnà ló bá bẹ̀rẹ̀ ọ̀rọ̀ dídùn fún kànnàkànnà ló bá ń sọ ló bá gbójú sókè sí kànnàkànnà ló bá ń sọ fún kànnàkànnà pé kànnàkànnà ó ń tàn ó ń tàn kí ẹran ẹnu ẹ̀ ó lè jábọ́. kanakana nínú gbogbo ẹyẹ kò séyẹ tó dáa tó ọ kànnàkànnà ọ̀rẹ́ mi ọ̀rẹ́ pàtàkì ẹyọ kan tí mo ní nínú gbogbo ẹyẹ ìwọ ni mo fere ẹ a wo kanakana kànnàkànnà inú mi a se kọ̀nàkọ̀nà bá bẹ̀rẹ̀ àwọn ọ̀rọ̀ wọ̀nyí àwọn ọ̀rọ̀ ìtùnú wọ̀nyí níbi tó ti ń sọ̀rọ̀ inú kànnàkànnà náà dùn lónà bá ń gbọ̀nyẹ́ pìpìpì lẹ lọ́ba rẹ̀ ní hàn hàn àfi pọ̀ tẹ́rẹ̀ ẹnu ẹ̀ kánmọ́ tí kọ̀lọ̀kọ̀lọ̀ gbé ọba gbẹnu sókè lọ́nà ẹran sí kànákànná pé wò ó ọ̀dẹ̀ ni ẹ́ èmi tí mo fi gbọ́n jù ọ lọ nìyẹn ò rí báyìí mo gbọ́n jù ọ lọ èmi ti gba ara lẹ́nu rẹ o mo sì jẹ́ ń tèmi níṣẹ́jú kànákànná òun ní kọ̀lọ̀kọ̀lọ̀ sì ń jẹran a kú déédéé ìwòyí gbogbo ojú tó ń wò mí. ẹ káàbọ̀ mú kí si sí ìkànnì yìí níbi ti máa ń gbọ́ wa. ẹ kúkú ni pé ní ìkànnì Atẹ́niwíjọ́ TV ẹ mọ̀ pé àṣà àti ìṣe Yorùbá òun ni àwa ń gbé lárugẹ lọ́dọ̀ tiwa ń bí. kí ni mo fẹ́ sọ̀rọ̀ nípa ẹ̀ òun ni awuyewuye eléyìí tó ń lọ lórí lọ́ba lọ́ba àti àwọn olóṣèlú níbi tí olóṣèlú tó ti rí àwọn lọ́balọ́ba fún bẹ́ẹ̀ ni yóò rí bẹẹ ó máa rí bẹ́ẹ̀ ìdí ni wípé ṣé bí àkùkọ òun ló fi ogbe orí ẹ hàn kọlọkọlọ wípé wò ó ó tutù nítorí wípé kọlọkọlọ ó máa ń sá fún àkùkọ adìyẹ tẹ́lẹ̀ látàrí ogbe tó wà lórí ẹ ó rò wípé iná ni ṣùgbọ́n ní kété tí àkùkọ rí pé kọ̀lọ̀kọ̀lọ̀ máa ń sá fún ló bá pèpè àwò àkìíṣe náà kọlọkọlọ ò fẹ́ súnmọ́ ó ní kí ló ń sá fún wa ní iná tó wà lórí ẹ ni àlọ́ wá sọ fún un pé àkùkọ ní kì í siná ló wà lórí mi fọwọ́ kan nígbà tí ìyẹn náà fọwọ́ kan lórí pé òun ló tutù báyìí láti ìgbà yẹn mo ti rí wípé àtógbé àtòdì àtàdìdẹ àtàdìyẹ àtàkùkọ ó di ohun tí kọ̀lọ̀kọ̀lọ̀ ń pagẹ. láyé àwọn bàbá ń wa nígbà ìwáṣẹ̀ wá kó tó di pé àwọn ọ̀làjú òyìnbó burúkú dé wá sí ọ̀dọ̀ wa ń bí. tẹ́bí wọ́n ní tiwantiwa bí a bá fowó rẹ̀ rúbó pẹ́ wa lọ bá a bá yá ìwọ̀fà bá a bá ra ìwọ̀fà ìwọ̀fà àrílé lọ́jọ́ kan ń rèé àwọn òyìnbó àtọ́rìnwá ajé òní yìí wọ́n ti dá sílẹ̀ wọ́n ti kóra wọn lọ ẹ̀wọ̀n tí wọ́n dá sílẹ̀ sí ẹ̀yìn lọ́balọ́ba lọ́rùn nílẹ̀ yorùbá ní káàkiri ní nàìjíríà ń bí. ṣé bí ọba ló nílùú ọba ló làṣẹ ọba ló ní ohun gbogbo ọba ló nílẹ̀. láyé àtijọ́ kí olóṣèlú ó tó jẹ wọ́n á máa lọ dírẹ̀ bẹ̀ lọ́dọ̀ ọba ẹ bá wa kàmpéènì o ẹ bá wa sọ fún àwọn ará ìletò yín ẹ bá wa sọ fún ará àdúgbò yín pé kí wọ́n dìbò fún wa gbogbo olóṣèlú pátá gbogbo ẹ̀ka olóṣèlú pátápátá ló máa lọ sọ́dọ̀ ọba wọn á sì máa mú ẹ̀bùn dání fún ọba láti pé tiwa ní ẹ̀sìn ẹ bá wa sọ fún aráàlú torí wọ́n mọ̀ pé ọba ló súnmọ́ ìlú. ṣùgbọ́n èyí ò ṣẹlẹ̀ mọ́ kí ló fà á ó ní wípé àwọn lọ́balọ́ba wọ́n ti fi ara wọn wọ́lẹ̀ lọ́dọ̀ àwọn olóṣèlú púpọ̀ nú àwọn lọ́balọ́ba yìí ni ó jẹ́ pé àwọn olóṣèlú yìí ló yẹ̀ wọ́n síbẹ̀ Sebi bí wọ́n ní ẹ tó bá máa ti dé olùnàgún òun náà ni ó máa ti lọ ẹ̀ òun ní ọ̀rọ̀ àwọn lọ́balọ́ba yìí láyé àtijọ́ sebi bí ifá ni wọ́n fi ń yan ọba ifá ifá ni wọ́n fi ń yan àwọn olóyè láyé àtijọ́ ṣùgbọ́n láyé òde òní nítorí self interest àwọn olóṣèlú wọ́n ti sọ àwọn wọ́n ti sọ ìjọ ọba wọ́n ti sọ jíjẹ ọba wọ́n ti gbé kúrò lọ́wọ́ ará ìlú kúrò lọ́wọ́ àwọn afọbajẹ ìlú kúrò lọ́wọ́ ifá ó ti di wípé àwọn olóṣèlú ni wọ́n ń yan ọba ẹ tó bá sì mọ bóun ṣe yàn wọ́n síbẹ̀ òun náà lọ́mọ̀gbà ọlọ́sùnmọ̀gbọ́n sì máa mú wọn kúrò nígbà tí wọ́n bá rí wọn fín gbogbo ẹ̀yin lọ́balọ́ba ẹ̀yin lẹ jẹ́ kí ẹnu aráàlú kó tólẹ̀ lọ́dọ̀ àwọn olóṣèlú ẹ̀yin lẹ jẹ́ kí ẹ̀tọ́ àwọn aráàlú kó kí ẹ̀tọ́ àwọn aráàlú kí wọ́n rí gbà lọ́wọ́ àwọn olóṣèlú látara wípé ẹ̀yin ló yẹ kẹ́ á wá bá kẹ́ ẹ lọ bá wa bá wọn sọ̀rọ̀ wípé àwọn ará àdúgbò mi o àwọn ará ìletò mi tí wọ́n dìbò fún yín ẹ̀tọ́ wọn ẹ gbọ́dọ̀ ṣe fún wọn ṣùgbọ́n ẹ̀yin náà lè wá di alárefe lọ́dọ̀ àwọn olóṣèlú ló wá di pé ẹ dìde you stand up sit down bí ọmọ primary school bí ọmọ kindergarten ni àwọn olóṣèlú wa ń darí yín ni ẹ̀ ń dà yín ríboríbo sọ́tún àti sí òsì. Ah ilé ikú pọ̀ káàtó nílẹ̀ Yorùbá kò yẹ kó rí bẹ́ẹ̀ ọba ó ba lérí ohun gbogbo nítorí wípé ọba wà kárìnkèsì ní kété tí ọba bá ti di orí àpèrè yóò sì mọ wà ńbẹ̀ títí láéláé ikú nìkan ní bọ́sọ lọ́rùn ewúrẹ́ ó ní ọ̀rọ̀ ìjòyè oyè ọba ti rí eléyìí yàtọ̀ sí ti olóṣèlú tó jẹ́ wípé wọ́n pẹ́ jù pátápátá ní ọdún mẹ́jọ ìjọba ń lọ ìjọba ń bọ̀ wọ́n ń bá yín ní orí àpèrè wọ́n sì ń fi yín lẹ̀ síbẹ̀ sẹ́yìn ló wá kẹ́ ẹ̀ lágbára ni àbí àwọn tí wọ́n ní ìgbà tó lákòókò tí wọ́n lò ló yẹ kí wọ́n lágbára lórí yín. ẹ wò ẹ jẹ́ mi ó já yín sí wo ẹ̀yin lọ́balọ́ba tẹ́ ẹ bá láǹfààní àti gbọ́ mi báyìí bẹ́ ẹ bá sì ń gbọ́ mi tẹ́ ẹ bá súnmọ́ àwọn lọ́balọ́ba ẹ bá wọn sọ̀rọ̀ wọ́n kúkú pọ̀ ju àwọn olóṣèlú yìí lọ èéṣe tí àwọn fúnra wọn pe àpèjẹ àpòjọ papọ̀ kí wọ́n jọ ṣe ìpàdé papọ̀ wípé kí àwọn ó bọ́ kúrò lọ́wọ́ oko ẹrú eléyìí tí àwọn olóṣèlú kó wọn sí débi wípé ìgbà tó bá wo olóṣèlú ló lè yọ ọba kúrò lórí àgbèrè eléyìí tí ó yẹ rí bẹ́ẹ̀ láyé àtijọ́ kò rí bẹ́ẹ̀ o àṣà àti ìṣe yorùbá kò sì faramọ́ wípé ọba tí ifá bá mú ọba tí aráàlú ń fẹ́ kí ẹnìkan ó déédé wá wá kó ní kí kò sí nínú olóṣèlú òun wípé kó kúrò lórí àpèrè eléyìí kù pọ̀ káàtó kì í ṣe díẹ̀ gbogbo ojú tó ń wò mí etí tó ń gbọ́ mi ìkànnì àtẹniwéjọ́ tv ilẹ̀ ń wò ẹ bá mi share program mi ẹ bá wa like ẹ sì bá wa subscribe sí i gbogbo ẹ̀yin tẹ́ ẹ bá súnmọ́ àwọn ọlọ́ba tí ẹ bá súnmọ́ àwọn ìjòyè wọ̀nyí ẹ bá wọn sọ̀rọ̀ wípé ìyà tó ń jẹ wá látọ̀dọ̀ àwọn olóṣèlú látọwọ́ àwọn ọba ìlú wa ni o àwọn la súnmọ́ àwọn ni wọ́n súnmọ́ wa àwọn ni wọ́n sì súnmọ́ olóṣèlú àwọn ni wọ́n ní àṣẹ láti bá olóṣèlú sọ̀rọ̀ ṣùgbọ́n nígbà tó jẹ́ wípé àwọn fúnra wọn wọn ò láǹfààní àti sọ tó wù wọ́n fún olóṣèlú látàrí owó péréte eléyìí tí wọ́n ń fún wọn. ṣebí láyé àtijọ́ ìṣákọ́lẹ̀ ni ọba ń jẹ tó fi jẹ́ wípé láyé ìgbà náà ọ̀tún ó gbé wá òsì ó ẹ̀bùn oríṣiríṣi òní ọba ń jẹ tí ọba tí wọ́n yìí fi ráhùn owó ráhùn oúnjẹ ráhùn nǹkan kan rárá kódà tó fi dórí aya wàá máa fi aya ta ọba lọ́rẹ wàá máa fi ìyàwó ta ọba lọ́rẹ láyé àtijọ́ gbogbo àwọn ẹ̀tọ́ wọ̀nyí lolóṣèlú ti gbà mú wọn lọ́wọ́ wọ́n ti gbé oúnjẹ wọn kànnàkànnà ti gbóúnjẹ fún kọ̀lọ̀kọ̀lọ̀ bí ìlú ṣe gbòòrò tó bí ìlú ṣe fẹ̀ tó gbogbo àwọn companies lóríṣiríṣi tí wọ́n ń dá sílùú ọba ní ẹ̀tọ́ láti máa gba ìsákọ́lẹ̀ lọ́wọ́ wọn nítorí pé lórí ilẹ̀ ìlú ni wọ́n kọ sí ṣùgbọ́n ní kété tí àwọn eh, olóṣèlú tí wọ́n bá ti débẹ̀ wọ́n ti gba ẹ̀tọ́ ìjọba wọ́n ti gba ẹ̀tọ́ ọba kúrò lọ́wọ́ àwọn eh, wọ́n ti gba ẹ̀tọ́ ọba kúrò lọ́wọ́ wọn ilé ẹ̀tọ́ tó yẹ kí wọ́n máa gbà lórí àwọn company yẹn àwọn ìjọba òun ni wọ́n ń gbà á àwa sọ pé kí wọ́n má gba tax láti mú kí wọ́n tún kó lè fi tún ìlú ṣe ṣùgbọ́n ọba náà ní ẹ̀tọ́ tó yẹ kó gbà lọ́wọ́ àwọn companies àbí àwọn tí wọ́n ń lo ilẹ̀ ọba ṣùgbọ́n ní kété tí àwọn ìjọba tí wọ́n bá ti gba ìṣàkọọ́lẹ̀ tí wọ́n bá ti gba tax tiwọn kúrò lọ́wọ́ àwọn companies wọ̀nyí àbí àwọn tó lo ilẹ̀ ọba yìí àwọn ọba náà ò ní àǹfààní láti lọ gba nǹkan kan lọ́wọ́ wọn mọ́ bí wọ́n bá tilẹ̀ máa fún ọba wọ́n á fún wọn gan pàápàá kò ní tó nǹkan pẹ̀lú àrífín náà máa fi fún wọn. kí ló fà á ọba ó ti fi gbé orí ẹ̀ fún kọ̀lọ̀kọ̀lọ̀ jẹun ọba ó ti gbé ara ẹ̀ lé àwọn olóṣèlú lọ́wọ́ ògùn tí tó ń wù mí ọ̀rọ̀ náà ò ní jù lọ èmi ń rọ gbogbo àwọn lọ́balọ́ba ẹ wò ilé tí ó ń dà yín ríboríbo ẹ jókòó síbí ẹ dìde sọ́hùn stand up sit down ilé tí àwọn olóṣèlú tí wọ́n ń control yín yìí kò bójúmu ó kù pọ̀ káàtó ìgbélẹ̀ yóò dúró sí lónìí títí a ó tún fi pàdé nígbà míì ní ìkànnì àtẹnudíjọ́ TV lórí ètò àtẹnudíjọ́ orúkọ tí mo yí padà àtẹnudíjọ́ orúkọ mi ó dìgbà.